are a lot of stories in the industry you know and um, a lot has happened àwọn wo lè lè pè ní ọ̀rẹ́ yín ní industry tó jẹ́ pé lè ní pé ah kò rí kò sùn mí lélẹ̀ or are close. Hmm. Uh, question yẹn náà bákan méjì ni you know because uh, prior to my um, my illness. Mm-hmm. It used to be, uh, well, my co-workers and my colleagues to me, mm-hmm. because Muti try a couple of. Uh, you know, sometimes when you're in the industry and then you're you're being paired severally with somebody, yeah, yeah, yeah. and pad and before time. you know you're lima sorry, lima yolo you know. But more I pay muti due to one or two things that we feel necessary. My son saying, for more people work. kò work out maybe one or few two people tí mo fi pé bóyá tí mo To yẹ ká close kò work out due to one or two things ẹ kò wá kó máa wò pé kò ní ìdí. E. ẹ sọ kò mátà kò <laughs> mátà work out mi pé ẹ kì í ṣọ̀rẹ́ o. no no no no we are still very we are <laughs> still very cool but it's just that maybe our ways are not the same. ṣe no Ladi Bakari has never been a close friend to me mm. but she's she's some one of the people that she, I. ṣe <laughs> ọmọ bọ̀tì. No. Uh, Ìyábọ̀. No. No. Oh yeah! <laughs> Oh yeah! ìsọ fún what? So more mo ti close re mọ Síndodo. Oh that's true. Yeah More ti close re Síndodo. Tayo. Yeah Tayo Ojoke jẹ́ pé mm-hmm. Were really really cool and you understand jẹ́ I just travel around the world mm. gbogbo ẹ̀ tàjọ́ travel you know but you know it's just now sometimes kòkò kì work out for Beyan one or two ro. things mm-hmm. exactly so you just take back but was still very cool mm -hmm. like she did so well while, while I was, you know, ill and we're still cool till tomorrow. Mm. So, but a kàn ṣe kòríkòsùn ni, but tabani a sorrow, ní láti sọ̀rọ̀, Right. So, but any take me right now, ah, a lè má in a week is Mercy Aigbe. She's okay. my She's my she's my body. yeah. <laughs> She's my That's body. Good. Messi. Yeah. yeah. Echi. <laughs> Keep doing what you know how to but, do. But, but seriously, you know, prior my illness,